وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عباد الله واعلموا أن متابعة رسول الله صلى الله عليه وسلم موجبة للثواب في الدنيا والآخرة والاقتداء برسول الله صلى الله عليه وسلم فيه خير كل خير في اقتداء بالنبي صلى الله عليه وسلم ولا بد أن نصوم لله سبحانه وتعالى كما صام رسول الله صلى الله عليه وسلم لربه سبحانه وتسامى لذلك حببنا رسول الله صلى الله عليه وسلم واستحبنا كثيرا على التسحر جاء في الصحيحين وفي السنن وفي المسند من حديث انس بن مالك رضي الله تعالى عنه وارضاه ان رسول الله صلى الله عليه وسلم قال تسحروا فان في السحور بركه تسحروا فان في السحور بركه هذا الحديث مخرج في الصحيحين لذلك راى العلم ان هذه البركه عندهم اختلاف في ثبوت هذه البركة هل هي بركة أخروية أو بركة دنيوية وكذلك متى نبدأ الصيام فالصوم في النهار ليس في الليل لكن تعدلت أقوال العلم في تحديد بداية النهار ذهب بعضهم إلى طلوع الشمس وقال بعضهم بل بعد طلوع الفجر الثاني الصادق وهذا قول الجمهور وبما استدل كل فريق من هذا الفرق من العلم ان شاء الله تعالى حول هذه الامور تدور خطبتنا اليوم ان شاء الله تعالى وقد فرض اسوانكم أترى الفيك لهم أتجرفان النبي صلى الله عليه وسلم ẹ̀ẹ́dọ́rùn bá gbà máa jẹ́kẹ̀ fún wa lọ́wọ́ àti àlékún kí àlùmẹ́bí báyìí sàlékún wọn lára àti àwọn kí àwọn náà pẹ̀lú àwọn dọ́tẹ̀ pẹ̀lú àtìlẹ́bí sallallahu alaihi wasallam níjọ́ ìgbìyà ìkìyàmá ẹ̀yọ́ mayanẹ́sì mo ń fi àṣìwọ́n létí ìbẹ̀rù ọlọ́run subhanahu wa ta'ala gẹ́gẹ́ mo ṣe náà lè fi ìbẹ̀rù ọlọ́run subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala pàálà sí ẹ̀ká bẹ̀rù rẹ̀ nínú al-Qur'an kọ́dà ó jẹ́ àwọn pẹ̀tù orí ìbẹ̀rù náà ó lè ń fi ṣe gbígba àwọn Ramadan lọ́rùn yàn wa ní ìkọmọ ọlọ́run tàbí ní gbangba ọwọ́ sì máa bẹ̀ lọ́hùn kọ́mẹ́jì àwọn àmì tó lẹ́pẹ́ èrè tí ó jẹ nínú ọ̀mọ̀dọ́ yìí ni pé ó fi omi pa iná rẹ̀ ó fi omi gbẹ ó fi gbé ara rẹ̀ mọ́jọ jẹ́ pé èrè tá a jẹ náà yọjọ́ àti já jẹ èrè tó pèsè lẹ̀ fún gbogbo ẹni tó bá gbàwẹ̀ fún wọn lọ́sùn àwọn ọ̀tá ńlá jọmọ́ gbogbo aláwọ̀ ń pariwo fún wa wípé ìjọ bá ti ń pè ní ojú subhanahu wa ta'ala tó bá ti gbà wípé mùsùlùmí ló ń jẹ́ fún Allah subhanahu wa ta'ala anabi sallallahu alaihi wasallam olùkúdù àwa àwòkọ́ṣe wa nìyẹn níbi ìbáàdà níbi àjọsìn fún Allah subhanahu wa ta'ala níta anabi ọba ti wá pèrè sí o lè di ìsìn kẹ́ni kọ́ wa pàmpàmpàm kọ́ máa jẹ́sìn fún wa níta anabi sọ̀sán bá pèrè sí o náà ní ẹ̀sìn eléyìí ni ó bìí fúdùbà tèmi tí ó fi jẹ́ pé àlàyé dáhà sí òun náà ni tá a ti fi ń tẹ̀lé dáàbà bọ̀ ní ìjẹjọ a ti sọ̀rọ̀ nílé oṣù a yìí ti sọ̀rọ̀ nípa wípé báwo láti hàn wípé wọ́n ti rí oṣù ṣé ìmáàmù bàdé ni wọ́n kéde àti tí ó yọ apá nǹkan wọ́n ṣe méjì a sọ fún wa pé kì í ṣe ìgbìmọ̀ kan ṣé mùsùlùmí ni mùsùlùmí tí ó kéde sùtọ́ọ̀mù ni ó kéde ìjọ wa kéde ìlú kálukú ọ̀nà afọ́kàkì eléyìí ni ó mú ìrẹ̀pọ̀ wà láàrin àwọn mùsùlùmí má dáàmà tó dé pé lábẹ́ kọ́ńtì kan tá wọn ò ní sọ pé àwọn mùsùlùmí wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ àyàfi kí wọ́n sọ wípé sultan wọn sì kí ni o ó kéde tó bá ti wá rí bẹ́ẹ̀ a jẹ́ pé a ti rí nǹkan tá a máa epo ti ń dì eléyìí náà sì ni ọ̀rọ̀ tó rinlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn àfà tí wọ́n padà fi ẹnu kò sí ní ìgbẹ̀yìngbà nípa ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àyànyàn nípa oṣù eléyìí àfíà rẹ̀ sí wa a sì wípé agbọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tá a bá rí àwọn tí wọ́n lo agídí lọ́dún yìí láti bẹ̀rẹ̀ àwẹ̀ yàtọ̀ fọ́nà ti ẹ̀dẹ̀ káwẹ̀ ọ̀bẹ̀rẹ̀ nítorí pé pàtàwọn ka 29 ní Sókótó 28 ní ń kà sùnùdíyà ní pàtó sùn tiẹ̀ lọ́nà 20 làwọn náà ń kà níjọba wọn jọ ń retí rẹ̀ yẹn 29 ní lọ́sẹ̀sẹ̀ wá 28 lòdì 29 ní àwọn nǹkan bíbá yìí ṣùgbọ́n bá láwọn ka 29 kìí ṣe 30 oníṣàbá wa o 29 oníṣàbá wa ti ń fi rọ́sùn wọ́n rí oṣù ó ní sultanu kéde àwọn ka 29 bí àwọn ka 28 ìjọ́ kejì tó jẹ́ twenty nine wọ́n wá oṣù wọ́n sì ní ó ṣe déédéé ti sùn níyà ní àwẹ̀ sàwùjọ́ ni a ti kí ni o a ti bẹ̀rẹ̀ àwẹ̀ ẹni tí bá ń fi àwẹ̀ tiẹ̀ so mọ́ àwẹ̀ sùn níyà ó ń tọ̀ ọ̀tọ̀ ní ìdájọ́ ta ni fún òun alakunle han hamsa sàrámù ti bá ní parí ọ̀rọ̀ ṣùgbọ́n àti wá fẹ́ àti kó sínú Ramadan báyìí èyí tuntun máa ń da yàhányàn lẹ̀ tá a gbọ́dọ̀ kíra rẹ̀ ó ní bóòlù àdínábì sallallahu alaihi wasallam bóòlù sì gba àwẹ̀ ó ní kúrúbà àtòlè tí ó fi dá lórí Asahuri tàbí kápùpì ní asùhúrù nínú èdè lábáwá fàrúrù àti fòrúrù ìyàtọ̀ náà wà ń bẹ níbi àwọn fíìlì kan kò sí ní ojú méjì níbi àwọn fíìlì kan tí wọ́n bá ní fòrúrù iṣẹ́ nìyẹn fàrúrù ìjẹyàn fi ń ṣe nǹkan nù tí wọ́n bá ní sòrúrù sàárì jíjẹ nù sàúrù ní tàbí jẹ sàárì búrẹ́dì sàhúrù ni ẹ̀wà sàhúrù ni ọkà sàhúrù ni egbò sàhúrù ni sùhúrù ni jíjẹ rẹ̀ káà jẹ́ kí ló fà tó fi rí bẹ́ẹ̀ ádámì bá mi tẹ́sílẹ̀ ti ṣẹ́yìn bìzámánì yìí alẹ́ ìwà inú òṣèṣì lábọ́wá kí wọ́n fòókò àsìkò nǹkan kí wọ́n máa fi pé nǹkan nítorí pé àsìkò tá a máa ń jẹun sí ọjọ́ àsìkò sáà wà sáà wẹ̀ ìjẹ̀lẹ̀ àrọ̀ kò bẹ́ẹ̀ ìrìn fájì ní ti ń jẹ́ sáà ó ní àsìkò díẹ̀ tí ń bẹ tọ́tọ́ di wípé àlùfájáàrí tí àmì ìlọrin máa ń kí àṣùbà fún Allah subhanahu wa ta'ala tí ó fi yọ onílábà máa ń pè ní àṣáhà àsìkò wà ní jíjẹ oúnjẹ òní máa ń bọ́ sí ṣùgbọ́n Nabi sallallahu alaihi wasallam ọkọ̀ àkíyèsí àmì àtẹ̀yìn kama jaa fi sahihayn Anas ibn Malik radiyallahu ta'ala anhu Anas ní àmì sàǹsọ̀ yìí pé tasaharu ẹ máa jẹ sàárì o ọ̀rọ̀ yẹn wá ní àṣẹ tasaharu ẹni pé ẹ jẹ sàárì o fa inna fi sahuri baraka nítorí pa nítorí kéèyàn máa jẹ sàárì tẹ́ǹjẹ̀ǹjẹ̀ǹjẹ̀ àlùbáríkà ni apá kan àwọn àfáàní sòjúrù làwọn ọ̀wọ́ tà wọn fa inna fi sahuri baraka nítorí ìmá jẹ sàárì àlùbáríkà ni tí fa inna fi sahuri baraka torí oúnjẹ tẹ́ ń jẹ ń sáré gangan ọlọ́run fi àbáríkà bẹ ìyàtọ̀ bẹ́lá méjèèjì à ń bọ̀ ń bí ìyàtọ̀ rẹ̀ àti èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà fi sí nínú ọ̀rọ̀ méjèèjì alakunle hàn anabi sallallahu alaihi wasallam nígbà ní sọnà àdéhùn Anas bin Malik radiyallahu ta'ala lọ wípé ẹ máa jẹ sáré fa inna fi sàhúrì nítorí bí sáré tẹ́ ń jẹ yẹn bàrákàtàn àlùbáríkà ó kún bẹ̀ àkọ́kọ́ àwọn àfáà ní Ànábì sallallahu alaihi wasallam kó ń sọ eléyìí láti jẹ́ àmà àmà wípé khaṣīṣatun min khaṣā'iṣi أجاز لهم على رسوله صلى الله عليه وسلم التسحر lára àwọn ẹni tí Allah subhanahu wa ta'ala ti ṣe ó mà káwọ̀ máa jẹ ká ó ní ó ní ṣòkó ó ní sàárì jíjẹ tá a bá wá ń jẹ sàárì ànábì náà àlùbáríkà ni nítorí wípé àwọn tí wọ́n ti lọ sáájú wa Allah subhanahu wa ta'ala kò yọ̀ǹda fún wa káwọ̀ máa jẹ sàárì kódà àwa mùmìnì náà tẹ́lẹ̀ sàárì wa ó ní kọ́ẹ̀bù ó ní òǹdè náà tẹ́lẹ̀ ẹnìkẹ́ni tó bẹ̀rẹ̀ sùn lẹ́yìn tọ̀tọ̀ bá sínú tán ọ̀gbọ́dọ̀ jẹ́ ọmọ tí ètò ìdìgbà tó wọ́n bá wọ̀ níjọ́ kejì tó ti tọ́nà bábá ni àìlé ọ̀padà bá ni àìlé ìdáná kó tó wá ṣe mímọ̀ jẹun lọ látìgbà tó òrùn bá ti wọ̀ títí tàbájá yóò fi yọ kí alọ́sùn àwọn tó bá ní sọ́ di ẹ̀kọ́ padà àbọ̀bẹ̀. àwọn àbáwá ní àṣẹ tí àmì sàṣàn pàwá yìí tó sì ń fi àlùbáríkà rẹ̀ níbi àṣẹ irú àlùbáríkà wo ni ànábì báyìí lò apákan náà wọn àfáà ní àlùbáríkà àti ti àlùjáàmà ni wípé tàṣàkàrò ẹ̀rí pẹ́ ń jẹ fa iná fi sàhórì torí ń jó jẹ tẹ́ fi ń jẹ sàárì bárọ̀kátà ni àlùbáríkà ni kì á mẹ́tì wà ń wọ́n ní túmọ̀ rẹ̀ ni wípé ànábì náà máa ń jẹ sàárì ìkéyìn ò sì máa tẹ̀lé ànábì sàlám mutaba'atu rasul mujibatu lit-thawab ìmọ̀ tẹ̀lé ànábì ìmọ̀ ń sọ kéèyàn ọdẹ tí ó rí ládàtọ̀ pọ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ dandan fún ìmọ̀ ń sọ ọ́ di ọlá tọ́lọ̀ wọn bó ṣe fún ẹ̀dá ìdán ajọ́ pé àkọ́kọ́ rí àǹfààní tẹ̀dáwù bi Rasulillahi sallallahu alaihi wasallam bákan náà èyí tí ó tó fà á tí sàhùr tí ó fi fa oore ọ̀rọ̀ wá fún wa òun náà ni fa iná sàhùr yàtàsábàbù bìhí àwọn ìsábìbùlànà àdúrà kéèyàn máa ṣàdúrà nínú àsìkò yọ sí okùnfà rẹ̀ téèyàn bá jí kó sáré lásìkò bákan náà díkìrì kí ọmọ ìsìnàtí ọlọ́wọ́ bá náfìlì kí ọmọ ìyọ̀pọ̀lọpọ̀ náfìlà lásìkò yẹn yọ máa fi ṣe òkùnkẹ́ dára fún yàn hátà ìlà ìlúrí àlìfájìrì tí ó kù bí àlìfájìrì ọyọ tó sì tún jẹ́ wípé ìlókùn ṣe déédéé àsìkò ìjábà tí Allah subhanahu wa ta'ala ń sọ̀kalẹ̀ sí ilé ayé ala kulli hal wọ́n ní oore tí àmì sàn sọ wípé ẹni máa ń jẹ sàárì ó yìí ọdí oore àlìkìámà apákan nínú àfa ní ìlà oore ayé ní ànábì ti ẹgbàlérò àlìkìámà náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n oore ayé òní wọ́n ní àkọ́kọ́ fa iná sàrò ìntànjẹ wàhálà sábàbù lè ta ọ̀wù yàrá sọ́wù yóò fún alágbára láti lè bá àgbà wẹ̀ fún Allah subhanahu wa ta'ala wọ́n lójú kan tún nìyẹn wọ́n lójú kejì òun náà tún ní yàtàsábàbù àtàhámùl wa husnul khulq yóò máa wa husnul khulq yóò kéèyàn ò lè níwà dáadáa kéèyàn ò lè ní àtẹ̀mára nítorí ẹni tí bá ń fi àgbà yìí gbó bá wẹ̀ àwọn àfáà ní fọlá rúbámà já ebi lè pàpà púpà lọ́sàn-án fa àṣà ìlà nurse yóò bàjẹ́ pé yóò máa sì wà wù sí àwọn èèyàn wọ́n ní aró oore tójú orí ayé láàrin bẹ́ẹ̀ lọ bákan náà láró oore táàtò rí fa iná sàhúrò yusafibu àtàsọ́dúk ìmọ̀ ń fa kéèyàn máa sàárítà ń jẹ yẹn a máa fa kéèyàn máa rí sàárà sí nítorí pé ní àsìkò yẹn èèyàn lè rẹ́ ní tí ọ̀nà bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀fẹ́ tọ́bẹ̀kù èèyàn lè rẹ tí tí ó jẹ tí ò lè kánú téyìn ó ṣe láàánú èèyàn lè rẹ tọ́jọ́ wípé àpàní tí ọ̀rẹ́ tí ọ̀dà náà fún èèyàn lè gbóúnjẹ fún níwọ̀n àwọn àsìkò wọn lè rẹ yóò sì ṣe sábà bí ìrẹ́pọ̀ lára mùsùlùmí yóò kún fa ìdùnnú àti ayọ̀ àti ìbánigbé pẹ̀lú ayọ̀ àlàáfíà yóò fà ní ara mùsùlùmí àwọn apá kan àfa àwọn ọmọ yòó àwọn náà àwọn àfa àti àní ìtí ànábì sọ̀kalẹ̀ náà méjèèjì tẹ̀ tí ń rìn náà lòkó nú bó ṣe pọ́ àgbàríkà àtàlùkì àmà nú bẹ́ẹ̀ náà lòkó àbáríkà àti ayé sínú àbọ̀ níbi àwọn kẹyìn ṣùgbọ́n àṣẹ tí àwọn náà ti pa wáyé ṣé dandan ni àbí kèé ṣe dandan ọ̀pọ̀lọpọ̀ àwọn àbọ̀ àmì àjọ ìwà yìí pé kèé ṣe dandan ni kéèyàn jẹ sàárì ṣùgbọ́n kéèyàn jẹ sàárì èèyàn fi ń tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam tí ànábì èsì oníta ànínútù ẹni tọ́jọ́ wípé yóò máa fi ara ní rẹ̀ yá pé ìlú fi ń sún mọ́nà ànábì èsì ẹ̀dà bẹ́ẹ̀ náà ó sì dẹ̀rú sọ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ọjẹ́ rúkṣọ̀ ọjẹ́ ìdẹ̀wọ́ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala kama jaa fi sahih inda al-imam muslimin min hadith amr ibn al-as radiyallahu ta'ala anhu arda anna rasulullah sallallahu alaihi wasallam qala فصل ما بين صيامنا وصيام اهل الكتاب اكله السحور ان طلب وبعد سقيا láàrin àwẹ̀ ẹja àti àwẹ̀ àwọn tí wọ́n fún tí àṣáájú wa yálà àwọn jú ni o yálà àwọn kiri ó ni o ó náà ni akilatu asahoro jíjẹ tọ́lọ̀ ń ṣe jíjẹ sàárì fáwa ara àwọn nǹkan tọ́lọ̀ wọn bá fi sa wúmọ̀ yìí lẹ́sà ó ní akálàtù ó làwọn tí ń jẹun tí ń pọ̀ akílà ó déédé òkèlè nǹkan tí òbí díẹ̀ ní sọ́sẹ́nu lọ ìní àdásán fi ń pàkíyèsí wa nínú hadith wípé sàárì jíjẹ ọlọ́run ṣe ní ìṣe ní òpinya láàrin àwẹ̀ àwa àti àwa àrùnkìtà àwa máa ń jẹ sàárì àwọn èyí jẹ sàárì bákan náà ọlọ́run tún ṣe ní rúkṣọ ó ṣe ní ìdẹ̀wọ́ fúnfún mẹ́yìn gẹ́gẹ́ bí àdéhùn tó pa nínú àlùkò àdùgbé wàá máa jẹ́ ara àlẹ́ ìgbòho fífdí ni mìíràn harrod Allah subhanahu wa lòun ò fi nǹkan tí ó ní la tàbí tó lè pa ní la kò fi sínú kí ni o kò fi sínú ẹ̀sìn fún wa eléyìí ọ̀bẹ. bákan náà anábì tòdò ògbà tí àfàjáde tí ó bá yọ ó ní ànábì máa ń sún sàárì rẹ̀ dà kílẹ̀ rí wa lórí eléyìí جاء من حديث زيد بن ثابت رضي الله تعالى عنه وارضاهما والحديث مخرج الصحيحين زيد بن ثابت ليه تفحرنا مع النبي صلى الله عليه مع رسول الله صلى الله عليه وسلم اجساري pẹ̀lú النبي صلى الله عليه وسلم àwọn àfáàní gbọ́dọ̀ tó wí wọ́n ní ẹ̀kọ́ tó ga pọ̀ ẹgbẹ̀ẹ́bẹ̀ kọ̀sán pé tasahárnà wa rasulullahi sallallahu alaihi wasallam àti ànábì ànábì jẹsàrí àjẹsàrí ó ní àjẹsàrí pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam láti lè bá àfihàn wà bí ànábì ó tẹ̀rí ni àwọn sọ̀hábà wọn máa wáyé rẹ̀ wá jẹsàrí àwọn àpá àtúní tí èbá ṣe pé èèyàn bá tó ń sẹ́ ẹbí àbí nítorí pé zayidu kò gbèlé ànábì àti ilé rẹ̀ ló ti wá jẹsàárì nínú ànábì sallallahu alaihi wasallam eléyìí náà ló kú láàrin ara wa lónìí tá a fi múra wa lọ́tà eléyìí ló kú láàrin ara lónìí tí ò fi sí àánú lójú ara wa mọ́ eyé ló sọ àbá ìwà jẹsàárì nílé ni ó sì jẹ́ ilé kó òkú náà bí mẹ́ta mẹ́rin ní ń bẹ́ wọn síra wọn òun lè fi ọ̀sẹ́ mi náà kọ́ ọ̀sẹ̀ méjì ẹni ẹ̀wà jẹsàárì nílé wa tí pẹ̀lú rẹ̀ nílé rẹ̀ á rí wípé ìtẹ́ríba tó ga pọ̀ ọbẹ̀ mi wà lẹ́rìn sallallahu alaihi wasallam summa qama ila salat nígbà tá a jẹun tán ọ̀pẹ́ ànábì dìde tí ì sìn lọ rè kírun tọ́jọ́ ìran sóbì ibẹ̀ yẹn ni alásù tí wọ́n fi sẹ́yìn lérè wípé káńkà na bayna al-adhan oúnjẹ bá nàbí jẹ yẹn àtìgbà tí ìkọ́ ọmọ kí ni ń bẹ láàrin méjèèjì zẹ́yìn kọ́dírù àwọn apákàpá wa ní kọ́dárù ṣùgbọ́n táwà ní ìdìbẹ̀ ìsàlù wípé kọ́dírù ọ̀sìn àyà déédé déyàn lè fi ka àyà 50 àwọn àfọ́ àwọn ní kí ló fà á tí sẹ́yìn fi sọ bẹ́ẹ̀ àkọ́kọ́ nǹkan méjì òní alára fi máa ń mú àsìkò nígbà tí wọn tí wọn fẹ́ sọ wípé nǹkan téèyàn ṣe ó lè ṣe pẹ́lá ní bàbá yìí wọn a máa sọ pé alùsà táìmù bàbá lè fún tí ẹnìkan tó fẹ́ mu wàrà ẹran táìmù tí èèfún dédé nǹkan tó lè yọ omi lè parí tó parí wọ́n á máa fi náhù ìnákọ̀ ọwọ́ bàtẹ́yẹ epo nǹkan èèyàn pa àkọ́mí tí ó sì kún o ti parí tó parí lábá máa ń fa àwọn nǹkan ìṣe déédéé àsìkò lásìkò wọn ṣùgbọ́n zaidu ìtọ́fẹ́ sọ ti kó yí má àsìkò ẹ̀sìn ìta nàbí sì máa ń ṣe ìdúrásìkò àti ìta àṣọ àbàmọ́ ìdúrásìkò ó náà ní tìláwọ̀ tó kùrán ọwọ́ á mú déédéé ìtì àmà ń kà tí èyí ṣe ááyà tó gún jù tí èyí sì tún ṣe ááyà tó gún jù àwọn ááyà tó wà ní ìwọ̀ntúnwọ̀nsì tí èyí sì ṣe tí ń kà pé alhamdulillahi rabbil alamin arrahim kìsìlámù kéèdà bẹ alhamdulillahi kèésì ìṣẹ́ tí ń sáré kà kèésì ìṣẹ́ tí ń rọra kà tó wà níwọ̀ntúnwọ̀nsì ìdí àbọ̀ wa fi lè ka déédéé fifty ayà báwọn ó náà ní tí ó ń fi sí òdiwọ̀n láàrin ìgbà tá a jẹ́ sàrìtà pẹ̀lú àtẹ́lẹ́ sàṣẹ́lẹ́m àgbà tí ọlọ́ọ̀lì kírun àṣìbá àwọn afọ àwọn adé wa wípé àṣẹ nílọ́sàárì lára yìí súnà nàbì sọ́kùnrin ọ̀gá àṣàlám ni kí ló wá fà tóbi jẹ́ súnà ìtọ́jú ọjọ́ súnà ní wípé ìṣesí ànábì kò sí ìfi ara tẹrẹ Ni kò sí inú rẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn àtàràgbọ méjìlá àgbàwé òtún àbò tí bá bílẹ̀ tó tẹ́ àkùnrin jẹ sàrí kó lè pa àgbọ méjì o nígbà kan wá ló ń jẹ àsàrí láàgbọ méjì o tó o sì láǹfààní àti jẹ sàrí ní irun táìmù tá wà yìí bó tilẹ̀ jẹ́ pé Ìbàdàn náà ọ̀kẹ́nu ṣùgbọ́n à ń bọ̀ pa pé bóòlì sàárì wá ìta fíńgẹ̀tì sàárì kìí ṣe tí ọ̀pọ̀lọpọ̀ fíńgẹ̀tì sàárì wọn làfíkẹ́tì sàájú torí àwọn ọbẹ̀ lọ́dọ̀ ní tí àwọn àpá sọ lórí rẹ̀ anábì sọ pọ̀ báyọ̀ sọ́pọ̀ wá ní sàárì jíjẹ orin tó pọ̀ olókun iná rẹ̀ tí èyí sí orin kékeré ṣùgbọ́n àwọn àpá wá di oyin wà wípé anábì pé nǹkan ní bárọ́kà tá a bá ní ká máa taná wò á lè rí náà tán ká sàgbé pé ìdùnnú àtòore tọ́pọ̀ òní bẹ́ẹ̀bẹ́ẹ̀ lára àwọn nǹkan tí ó fi wọ́n lọ́kàn balẹ̀ orí rẹ̀ ó ní pé àdífi ká máa jẹ sàárì àwọn tó wà lọ́dọ̀ ànàbí sọ̀rọ̀sọ́làm nínú àwọn sọ̀hábà wọn pọ̀ nínú wọn ó ní Anas ibn Malik nínú wọn ó ní Abu Hurairah radiyallahu ta'ala anhu nínú wọn wọn ni abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu arda nínú wọn wọn ni abu sa'id al-khudri radiyallahu ta'ala arda nínú wọn wọn ni al-irbad ibn sariya radiyallahu ta'ala arda nínú wọn wọn ni abu ta'ala àrùbọ̀ nínú wọn ni Hudayba ibn Yamani radiyallahu ta'ala àrùbọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà yìí wọ́n wá gba ìmá jẹ́sàárì àṣàṣàràm wọ́n gbà wá awárí ìkápámá ìmá jẹ́sàárì wípé oore títún bẹ́ẹ̀ náà ní pé mbàrọ́kà yìí ètà lè gbọ́yé lágbọ́yé ń bẹ̀rù já في المسند إن أحمد من حديث أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا tasakaru anabi sallallahu alayhi wa sallam ń bá ní sọ̀rọ̀ wípé nínú àdìsá bí sẹ̀mí lókòdìrì tí ìmáàmù ahmed gawa anabi ni ẹ máa jẹ sàárì fàyínà fi sàhúrì bàrọ́gàdà torí oúnjẹ sàárì dẹ́gbẹ̀ẹ́ gángan oore ọlọ́run ọba ìbùkún ọlọ́run ọba tí ò lè tán láíláí ó ti wà nù rẹ̀ kọ́dà ara tí tó fi pàkíyèsí síkẹ́ ẹ máa jẹ sàárì wàláwọ̀ àyẹ̀jìrọ̀ àhádùkún jùrọ̀ àkáyìn mímáìn jáwa lédè lábáwá oní kéèyàn ọ̀dà déédéé tẹ́lẹ̀ èèyàn lè gbà ní omi ó fi sẹ́nu júwà oní déédéé ẹ̀kúnnú omi ànábì ní kọ́dà kọjá wípé ara ẹnìkọ̀ọ̀kan yín ó jẹ ọ̀lọ lẹ́nu rẹ̀ ó tiẹ̀ lè jẹ kíkẹ́ sáàyè kọ́kàn mú gẹ́ omi kan báyìí tẹ́nu rẹ̀ lè gbà mo mú nítorí kí n máa pàkíyèsí ni wípé fa inna Allaha wa malaikatahu yusalluna ala al-mutasakhirin torí Allah subhanahu wa ta'ala òun àtàwọn màlàíkà rẹ̀ wọ́n máa ṣe ọ̀pọ̀lọpọ̀ Allah subhanahu wa ta'ala àlékún ọ̀pọ̀lọpọ̀ oore fún àti ẹ̀ ń bá ń jẹ sàárì àwọn mẹ̀lẹ́gbà ó tún máa ń pa náà láti pé ẹ máa bá ń tọrọ àforíjì fún àwọn tí ti kíni o tí wọ́n bá ń jẹ sàárì torí àwọn eléyìí ò ní jẹ́ ó sọ lẹ́nu fẹ́sì èmi ọlọ́run ọba lórílẹ̀ jẹ̀máà tó bá wà ní dẹ́pẹ́ tí ń wú ọlọ́run ọba tí ń wù jù lára wa ó ní ká máa sìn ó sì fẹ́ ká máa sìn ká sì má jò ń sọ lẹ́nu fẹ́sì rẹ̀ ajẹ́ kó gbogbo ẹni tí bá ń gbọ̀nà kan sí ọlọ́run ọba tó fi wá jò ń sọ lẹ́nu fẹ́sì ọlọ́run ọba kì í ṣe ń tọ́lọ́run ọba ọmọ níbẹ̀ Allahu subhanahu wa ta'ala káfù máa nífẹ̀ẹ́ gbogbo tá a máa ṣe tọ́ọ̀kù máa nífẹ̀ẹ́ wa ó ní ojú àdé máa ṣe o tọ́ táàbù wa ni a máa ń jẹ sàárì nígbà wo sì ni a máa ń jẹ ẹ́ dà ìkhtilafu wa lọ́dọ̀ àwọn àfà lórí eléyìí kí sì ni tọ́fà ìkhtilafu lọ́dọ̀ wọn Annabi sallallahu alaihi wasallam ó ní jẹ sàárì bí sẹ́ jẹ sàárì ó sì sọ fún akẹ́kọ̀ọ́ máa jẹ sàárì ìdán ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfà ìkhtilafu tí wọ́n ní ó ní wípé ooru àì fi gbàwẹ̀ ọ̀sán òun la máa fi gbàwẹ̀ ṣùgbọ́n nígbà wo ni òru bẹ̀rẹ̀ nígbà wo ni ọ̀sán nígbà wo ló bẹ̀rẹ̀ apá kan àwọn àfáà ní èèyàn lè máa jẹ sàárì títí títí tí ó di wípé òòrùn ọ̀fẹ́ yọ tùlúùrù àṣàmsì yíyọ òòrùn ó ní ìdáyàtù nàá lọ́dọ̀ tàwọn wọ́n ní tí wọ́n bá ní ọ̀sán bẹ̀rẹ̀ o ìgbà tó òòrùn bá yọ ó lọ̀sán bẹ̀rẹ̀ gbogbo gbàtọ́rùn òtí ìyọ òun láti wà wọ́n ní sẹ lẹ́rìí wọ́n láwọn lẹ́rìí wọ́n lẹ́rìí àwọn òun náà ní átàrò Hudhayfa ibn Yamani ó ní tàṣà hánà ma'a Rasulillahi sallallahu alaihi wasallam ajẹ́sẹ̀ àrí pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam hádà wàllá ó ní gbogbo fi ọlọ́run ọba kúra wàhúwà nàá wàlá ọ̀sán ọ̀sán lábí jẹ́sẹ̀ àrí kọ́dà illa anna shamsa lam bó ti ẹ̀jẹ̀ pé òun wọ̀kàn tí ìyọdé ṣùgbọ́n kìí sí òru hánwọ́n ó ní afijẹ́ sàárì yẹn àwọn apákàáfà ní ẹ̀rí àwọn nù náà fi mọ̀ wípé ẹ̀yìn ìgbà tí àgbàjáde bá tún yọ èèyàn lè máa jẹ sàárì lọ tó tó ọ̀bà tí ìdílé o tí ọ̀bà tí yọ wọ́n ní sẹ́ lẹ́rìí mi wọ́n náà lẹ́rìí mi wọ́n lẹ́rìí mi náà ní jẹ́nà tọ̀háwí ìsìnàdì hasan ilà ali ibn abi talib rọ́bì allah tànàgọ́ ali amirul mu'minin rọ́bì rà tànàgọ́ ń bàtọ́jà bí mu'minin ó ní sọ́jà ní nẹ́ẹ̀sì sọ́wọ́ ó kírun àyílà fáwọn èèyàn nígbà tó wá ó kírun àṣùbà fáwọn èèyàn nígbà tó kírun àṣùbà tán ọwọ́ ní al'an tabayyana al-khayt al-abyad min al-khayt al-aswad àsìkò tá a wà yìí tabayyana al-khayt al-abyad min al-khayt àsìkò yìí gan lásìkò tó jẹ́ wípé a lè dá òwú òwú funfun mà lára òwú dúdú àsìkò sàárì náà láti fi lékè ní o láti wáyé bẹ́ẹ̀ ó sì ti kí àsùbá àtàfáwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n èsì ìkásùbà ńlá àbájá tòlú ìkíni o àṣàmùsì apákan náà àfa àkọsọ bẹ́ẹ̀ bákan náà rìwáyà sálímù ibn aṣáájì òun náà làwọn sọ́dọ̀bà sọ̀hábí ìjẹ̀lẹ̀ ọwọ́ pẹ̀lú àbúbákìrì ìjọba àbúbákìrì wa ni àbúrìkìrìbá lọ́ọ̀lẹ̀ ti ilẹ̀kùn fa iná àn àtàsáṣà ìyìn máa jẹ sàárì ó ní jọ́nà náà wàhálà bá dàtúrò rẹ̀ àlùfájì ó lẹ́yìn gbàtí fájì àárín pẹ̀lú àwọn sàhábà nẹ́bí sallallahu alaihi wasallam ṣùgbọ́n kí ni nǹkan wá dá yányàn lẹ̀ láàrin àwọn àfà lórí àlámẹ́rin ò ní wípé ooru ó ti bẹ̀rẹ̀ ojúmọmọ díẹ̀ àwọn apá ní ojúmọmọ díẹ̀ tí a rí náà òun náà sì ni ṣùgbọ́n bá ti dìgbà tí ọ̀sán bá fẹ́ bẹ̀rẹ̀ tùlú rìn fẹ́tìrì àtàní nígbà tí àfàjá ìbá yọ ẹlẹ́ẹ̀kejì tọ́jẹ́ pé òun láàpẹ àsọ̀láàtò ọ̀rìnà náà lórí ìtẹ́mì dúró lé lórí àrínú àwọn àfáà wa tí wọ́n sọ pé alákọ̀ọ́kọ́ ni o ṣùgbọ́n ẹ̀rí tó pọ̀ ìbẹ tó sì fi múlẹ̀ wípé ẹlẹ́ẹ̀kejì láàmà sọ pé àsọ̀láàtò ọ̀rìnà náà ṣùgbọ́n ẹ̀yìn ọ̀pàdà láàrin wa ẹ bá pọ́ǹpù mọ́sálásí wa lè inṣàlọ́ àwọn tí ó ń pè lálákọ̀ọ́kọ́ náà dáadáa la náà ṣe jazakumullahu khairan ṣùgbọ́n tọ́rọ̀ bá dọ̀rọ̀ lè kéwú tá à sọ kí ah, ah, a máa sọ̀rọ̀ ẹ̀sìn láti fi tìsọ̀dọ̀ àfa kan à ń fi tìsọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam òní àwọ̀ a máa jọ pẹ̀lú àwọn àfa wa pẹ̀lú rìwáyà pẹ̀lú pé ọ̀dọ̀ àwọn àfa wa yìí òun la ti rí òdodo ẹ̀sìn àwa náà wà ó ah, pẹ̀lú táwọn àfa wí ìtumọ̀ jẹ́ sọ̀rẹ́ o ọ̀rọ̀ kejì wọ́n ní tùlúrù àṣàmsì òun èèyàn máa jẹ sàárìdà tí èèyàn bá ti jẹ sàárìdìgbà tí òòrùn bá ti yọ ó sì tọ́wọ̀ bá ti yọ èèyàn èèyàn lẹ́tọ̀ àti máa jẹ sàárìsó wọ́n ní kí ni ẹ̀rí tí wọ́n lẹ́yìn ti tàwọn wípé tó bá jẹ́ wípé òòrùn tó bá jẹ́ wípé òòrùn aṣọ wípé yóò máa parí nígbà tí àlùfájàrí tó bá ti yọ kápẹ́ lòórùn yóò bá máa parí ajẹ́ pé ọ̀sán là ń kí ọ̀sán ni à ń kí àsùbá àmọ́ kì í sì ṣe mọ ọ̀sán nítorí pé sàṣọ wípé mọ́ni adọ́ka rọ́kì adamina sóbi kọ́bílà àdìtẹ́tọ́lá shams pàpọ̀dé adọ́ka subha ẹni ọba bára káàkan níbi ìrun àsùbá ṣáájú kótó ní bóòrù yọ ó tọ̀ ní bá àsùbá tọ́yì ìdá lọ́dọ̀ ọ̀tàwọn òun ni àwọn fi ń rìnlẹ̀ wípé ìtọ́kù ní sánmà nínú òkun lẹ́yìn ìgbà tí àfàjáde ti yọ ara òru ni kìí sára ọ̀sán ara kí ni o ara òru ni kìí sára ọ̀sán wọ́n ní kílẹ̀ ìtẹ̀ẹ̀tún ní wọ́n lẹ́rí àwọn oní àdíta tábùnù ẹ̀mà radiyallahu ta'ala anhu àgbàwọ́mà wal hadith mọ̀kànlá bí sàmìháì wà fi gbẹ̀rí mà afẹ́ wípé la yamna anna nínú wáyà ni la yamna ahadakum àdánù bìláàlì ẹnì kọ̀ọ̀kan nù yín táìmù tí bìláàlù bá pèrún ẹ má sọ wípé ẹ ní jẹ mọ́ o ẹ máa jẹun so ẹ máa mú un so tí bìláàlù bá pèrún hátà tẹ́símọ́rù àdánà ibn Ummi Maktum àdánà ibn Ummi Maktum nù wáyà mi hátà yóò adìnà ibn Ummi Maktum títí tá a fi gbọ́ tí ibùn makdum tí ó fi gbé ìran ní tiẹ̀ fa iná wùláyò agbínú àdúgbò ní sàmà kó wò ní pé òun tiẹ̀ hátà yóò kọ́ làlàwọ́ asbáhtà asbáhtà títí táwọn èèyàn ó sọ fún torí pé tọ́lọ̀ òjò kórì náà ni ààrẹ ìsì ṣẹlẹ̀ sí bàdà bàdé àlàkìláàbì dàrí ẹ̀yìn ọ̀rọ̀ tẹ̀ gẹ́gẹ́ ká fẹ́ sọ lónìí ibùn makdum anábì ní mọ̀ agbínú méjì fún ìran ṣubú àti máa ń di alákọ̀ọ́kọ́ òní bìláàlù lẹ́yìn tó fẹsẹ̀ lẹ́jù lọ́dọ̀ àwọn àfa bó tẹ̀lé pé àrí ìwọ̀n ara wọn ṣùgbọ́n ìtọ́ fẹsẹ̀ lẹ́jù tàbí ká sọ pé ìtọ́wọ́ pọ̀ jù bìláàlù máa ń di alákọ̀ọ́kọ́ ẹni tí máa ń di ẹlẹ́ẹ̀kejì òní dání o òní ibnu kumi maktum ohun òsì rínà àbí iṣẹ́ àmọ́ pé òun ò ní pe ẹlẹ́ẹ̀kejì àtùpà tí àwọn tó rìnà bá tó ń sọ fún wípé ọ̀ wá dídọ́ rèé òun ìrẹ́ ibnu kumi asibata asibata ilẹ̀ màtìmá ilẹ̀ màtìmá wọ́n ní gbọ́dọ̀ tí àtàlámì sọ yìí pé ilẹ̀ màtìmá yìí ilẹ̀ màtìmá yìí ó làwọn mú lọ tá a fi mọ̀ wípé èèyàn máa jẹ sàárì dìgbà tí ó máa rí kiri o ìlà ti ń bẹ ní àtẹ́lẹwọ́ rẹ̀. ẹ̀yìn náà lọ́dọ̀ tí wọn wọ́n ní àdífì yẹn ló bá kí àwọn táwọn fi gbà wípé ìjì kù sọ́mà nù dúdú lẹ́yìn ìgbà tí àgbàjáde ti là ara òru ni kèé sára ọ̀sán tọ́ba tí wọ́n á jẹ́ pariwo òru ni a jẹ́ pé sàárì ọmọ ọ̀nà bẹ́ẹ̀ náà sàárì ọmọ ọ̀nà bẹ́ẹ̀ náà nígbà tá àbọ̀ lè jẹ́ sàárì ma wọ́n ní bàtọ́ òrùn bá tó kí ni o tó bá tó yọ wọ́n ní ìgbà tó ní wọ́n ní àdé ìfòdà ìfà tí sọ pé àwọn jẹ sàárì pẹ̀lú sàsàm wà láyọ̀ ọ̀sán ni tí èbá ṣe pé òun ọ̀kan tí ìyọdé ìtú ẹni pé ilẹ̀ ti ṣe kí ni o ilẹ̀ ti má ti ń tọ́sọ̀ nù ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní wípé sàárì tá a bá fẹ́ jẹ tọ́ wù wá alẹ́ síwọ́ táàkàjáde bá ti yọ nítorí pé lọ́dọ̀ tàwọn àwọn àpáka wà ní ooru tí máa kù lára ọjọ́ láfíà àgbàjá àgbàjáde bá yọ tán dúdú tí ó kù sẹ́mọ̀ wọ́n lọ́dọ̀ tàwọn àwọn ọ̀wọ̀ pẹ̀lú àwọn òsì pẹ̀lú ọ̀sán àsìkò kan ni tọ́dáwọ̀ àti ẹ̀rọ̀tọ̀ kìí sáárọ̀ ọ̀sán kìí sì ṣe kí ni o kèsì ìṣe ara òun ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta òní wípé tí àlùfàjáde bá ti yọ àti bọ́ sí ọ̀sán nìyẹn ọ̀sán ọwọ́ abẹ́rẹ̀ nígbà tàbí ti yọ títí tó rò kò fi wọ̀ padà wọ́n ní sẹ́yìn náà lẹ́rìí wọ́n lẹ́rìí àwọn lórí rẹ̀ àwọn kọ́kọ́ ń bọ̀nà táìmù yìí ló sì pàtó jẹ́ wípé tí fájìrì bá ti yọ ẹnì kẹ́yìn òtún fẹ́ fún Allah subhanahu wa àlẹ́tọ̀ àti máa àlẹ́tọ̀ àti máa jẹ sáàrìmà láwọn àsìkò wọ́n ní sí ẹlẹ́rìí wọ́n ní àwọn ní ẹ̀rí tọ́pọ̀ tí èjì ẹ̀sìn ẹ̀rí kékeré wọ́n lẹ́rìí àkọ́kọ́ wà ní ìjọ kan ńgbà tí àti òwú funfun ó lóun wá lọ rè mú òwú dú àló funfun òun fi sí abẹ́ nǹkan àbùsàn ìyín gangan ni ó wà gbé wa lọ bí tí ó ti kílíà sí wa wípé sàárì tẹ́mi àti ìjọ ń wò yìí òun kọ́ sàárì tòótọ́ o tùlù rìn fájìrì tá ń wò nínú ìlú yìí òun kọ́ o sọ àbíyù jẹ̀lì kò rówó tan náà lé kò sí ẹni lọ́wọ́ bẹ̀jẹ̀rẹ̀ lẹ́tọ̀ gbogbo ẹ̀ gbúgbú lọ nọ́mà ẹ̀ ní bá bọ́ọ̀lù yẹn nìkan ẹ ń bá fẹ́ ṣe wọ eléyìí yóò lọ́rùn gbó lọ́tùnú kò sẹ́nìkan tí ọ̀tàn náà lọ́sì kò sẹ́nìkan tí ọ̀tàn náà ó lọ wá mú òwúrọ̀ àtòwú funfun òwú àfisábẹ́ ìgbèrí ìhun títí títí títí wà wọ́n ṣàfihàn ìgbà tó wọ́n bá bàyà pẹ̀lú àgbẹ̀dẹ̀ wọn. ìgbà tó wọ́n rí pọ́ ọmọ yàtọ̀ sí láàrin méjèèjì ní àwọn bá bọ̀ ń jẹ sàgìlà sí ìwé lẹ́yìn èèyàn ń jẹ ọ̀sán ni. pàápàá sàṣẹ́nà bọ́bá kan ní sínú sàṣẹ́nà mi pé àndámi ayàtọ̀ náà sọ̀kalẹ̀ ní lèmi fẹ́ practice o láàrin ìlú àtọ́nà ọba mi o òun dúgbà tó gbogbo mo mi o mo fi sábẹ́ kí ló kọ̀dẹ̀ mi o kí ló mi o lànà bí ìbá bú wípé à ìtọ́nà ń sọ o wà iná mà dáàlìkà sáwà àbúlé ìlè wọ́n bẹ̀yà tó náà ìtọ́nà ọba ń sọ wípé nígbà tí dúdúdú òun bá ti ń lọ tí kí ni o tí funfun ọ̀sán tí bá ti ń bọ̀ ó ní àsìkò tí àwọn oṣù àwọn ẹlẹ́ẹ̀kejì wọ́n ní hadithu zayd ibn thabit ń sọ wípé ajẹ́sàárì pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam aláṣùwà wípé nígbà tẹ́ ẹ síwọ́n bí sàárì o tẹ́lẹ̀ mi fi lọ kí o tẹ́lẹ̀ mi ní bẹ̀rẹ̀ méjèèjì ó ní bí ìgbà tí àtúndì ti ka bí fífi àyà ajẹ́ wípé ànábì ọ̀jẹ́sàárì lẹ́yìn ìgbà tí àfàjáde ti yọ torí ànábì òkè àṣùbáàdì ṣáájú ìfájú òtó yọ ẹlẹ́ẹ̀kẹta tẹ́ ẹ bá wá nígbà tí òòrùn tó parí ó lè gbà tó ọ̀rọ̀ bá tó yọ tòlú shams ajá wípé ọ̀tọ̀ fẹ́ nìkan kọ́ máa sínú tó ọ̀rọ̀ bá ti wọ̀ náà àyà àgbà tí ṣáàpù bá tó wọlé torí pé tó ọ̀rọ̀ náà bá tó wọ̀ náà ọ̀sán ó sì kù àti bàbá àti kóòrù ajá pé àmọ́ wà lọ lára lọ tí yóò fi di ìbẹ̀rẹ̀ àsìkò ìṣáájú ìṣèlúpọ̀ ẹ̀kọ́ yorùbá nìkan bẹ tó sọ bẹ́ẹ̀ nínú àwọn ní yorùbá nìkan bẹ tó sọ pé òun fi òun sí lọ́wọ́ pátá ẹ sọ́kà ní kàgbọ́n pé èèwọ̀ ni ọ̀pẹ̀rẹ̀ fún ìnáwó láti kò túbà ẹgbà tó jẹ́ ìdáwọ̀ rẹ̀ abẹ́rẹ́ اللهم فقينا في الدين اللهم فقينا في الدين اللهم فقينا في الدين ومن أردت لي خيرا فقير في الدين اللهم فقينا في الدين نعم ẹ̀yin sọ fún wa ní ìsìn wípé tóòrùn bá ti yọ òun ni ọ̀sán bẹ̀rẹ̀ ṣé ọ̀sán bẹ̀rẹ̀ ọ̀dà ṣé tóòrùn bá ti wọ̀ tó náà ni òun bẹ̀rẹ̀ wọ́n ní lòun bẹ̀rẹ̀ kí ló dé àfi wá gbà wípé èyí tó kù ní ojú mọ́mọ́ nígbà tóòrùn wọ̀ tóòrùn wọ̀ ní ìsìn bóyá ń bi three oh seven two oh seven òun ti wọ̀ àti lè sínú ìjẹ́ òun ti rú báwọn débi pé ìwòlè dára wọn mọ̀ bákan náà eléyìí wá jẹ́ àmọ̀ wípé a ní ìdí àti padà sí ibi àbí ìdílé kẹta wọ́n ní kí ẹ fẹ́ sọ pa àbí ìdàgbà bí ọmọ rọ́bì aláwọ̀ dára àtọ̀tọ̀ ọ̀húnmá tí ń sọ wípé ànábì máa ń sọ wípé ẹnì kọ̀ọ̀kan yín tó bá fẹ́ jẹ sàrí kọ́mọ jẹ sàrí so tó bá ti gbọ́ tí kìlá lù bá pè wọn títí tó fi di wípé inú mi màtún mi wọ́n pè wọn torí pọ́pọ̀ ní pè wọn hátà ìpàlà wo àsìbáàtà àsìbáàtà tí wọ́n sọ fún wípé ilẹ̀ tí wọ́n ilẹ̀ tí wọ́n àwọn àfáà ní tàbí ìwúbílábàsí máa ń sọ̀rọ̀ wọn hayi ìtumọ̀ ní pé hátà ìkọlàwó kọ̀ọ̀rọ̀ta ṣubúhà kọ̀ọ̀rọ̀ta ṣubúhà ilẹ̀ ti fẹ́ mọ́ o ilẹ̀ ti fẹ́ mọ́ o kèése pẹ́lẹ̀ ti máa ní àgbẹ̀bì sọ ṣé ẹ mọ̀kọ́sọ̀ mọ̀tún kò lè dà pé yíyọ tìlú ìfájìrìmà títà òun ló fi sọ fún bó o ní ìṣe máa yọ yíyọ rẹ̀ bàyá àbùkání fúnfúnkání ní kíni o ní kẹ́kẹ́ sàmà nínú ló sàmà tó bá sì ti yọ yọ máa tà sí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yíyọ rẹ̀ a gbọ́dọ̀ máa jẹun mọ́ ìgbà ní àsìkò ìmùsá bẹ̀rẹ̀ ìkónúró láti jẹ tàbí láti mu fún Allah subhanahu wa ta'ala tí yóò fi di burúkú shams ọ̀rọ̀ tó wá wọlé tó yẹ pé àdúrà sàrà ń bẹ lórí rẹ̀ tó sì fẹsẹ̀ múlẹ̀ jù òun náà ni wípé tí fájìrù bá ti yọ báyìí a gbọ́dọ̀ jẹun mọ́ ṣùgbọ́n àdífì nígbà tí àwọn àfáà tí wọ́n wá jókòó lórí ní ti ń fa yàn hàn yẹn wọ́n ní ti ń fa yàn hàn yàn àti tọ́sẹ̀lẹ̀ sí Abubakar ni o àti tí Hudayfa ń wí ni o àti tí Ali ń wí ni o wọ́n ní eléyìí yàtọ̀ bí ya ẹni tí bá ń ṣe ṣáàkù sí pùlù ìnìbájírì ẹni tí bá ń ṣe èméjì nípa pé sáǹfàjà ti yọ àbí ò ti yọ kò sì ní í ṣẹlẹ̀ sẹ́yìn kan àyàfẹ́ tí bá ń gbẹ́rù gbèsè yín táwọn ń nígbà náà lọ bọ́yọ̀ àtàwà lóko tí ètò ìsopọ̀ tí ẹ ti ń tẹ̀lé tọ̀ wà jẹ́ èèyàn gbẹ́mú bẹ́ẹ̀ kò sí àyè kankan pẹ̀lú rẹ̀ níbi tó wà ọlọ́mọdé àwọ̀ wà náà o àbí èèyàn bẹ́ẹ̀ níbi tó jẹ́ pé kò tiẹ̀ sí náà kankan wọ́n wá tutù ẹ̀wọ̀n níbẹ̀ kí wọ́n tọ̀ dàrọ̀ tẹ́wùká túlù fájìlì tìlú yọ báyìí ó yọ báyìí torí pé àyè bí àwọn sọ̀hábà gan wọn ò sọ wípé tùlù fájìlì àwọn báyìí ni ṣùgbọ́n wọ́n jẹ́ àmọ́ táìmù tí ń bẹ láàrin yíyọ rẹ̀ àti ìgbà tí àṣàṣe kí ni o tó kírun àṣùbà fún wa eléyìí jẹ́ nǹkan tí ń fi wá lọ́kàn abalẹ̀ wípé àyè máa jẹ sàárè máa tọ́ba ti di wípé àlùfájàre bá ṣe kí ni o ọba ti yọ Abubakar ń ṣe ṣáàkù nípa tòlúrò ìfájìrì wípé ṣé fájìrì ti yọ àbí ò tí ì yọ ṣáàkù yìí ó lè ṣẹlẹ̀ síyàn ní kùsùsọ̀nì ní àsìkò àwọn àsìkò kan bẹ tọ́jú wípé sọ́mà máa mọ́lẹ̀ bóyá àwọn àyáwò tẹ̀sírí àwọn àyáwò ìbí ìsàkùnlá àwọn àsìkò tó jẹ́ wípé òṣùpá máa ń gbé bí ijọ́ kẹtàlá ijọ́ kẹrìnlá ijọ́ kẹẹ̀ẹ́dógún ìkìlá pọ̀ wà nípa mímọ̀ sọ kọ́dà kéèyàn kan wà lógbó nínú àwọn àsìkò kọ́dà kéèyàn wà ní ní àbà nínú àwọn àsìkò àwọn àsìkò yẹn nǹkan kọ̀ọ̀kan táwọn kọ̀ọ̀kan náà wà fáà nígbà wà tó ṣẹlẹ̀ sọ́nà sọ̀hábà tó lè ṣẹlẹ̀ sọ́nà lásìkò tá a wà yìí lẹ́yìn tó bá lọ rè gbérú àwọn ààyè yẹn oní àfi sọ̀rọ̀ fúnni èyí àwọn èèyàn kan wà ń bẹ tó jẹ́ wípé ìdúró tí wọ́n dúró ti wọn ó ní ìdúró kí àwọn máa kí ọ kí kí igi bọ omi ẹ̀sìn pé ó yẹ kí ìyẹ̀kọ́ lè rú bóde láti inú rẹ̀ ìtọ́wọ́ wá rúbọ̀ nínú rẹ̀ o ni làwọn wà á fàyọ táyọ̀ fi máa wá wà wọ́n bí ẹni wípé àwọn tó lọ sáájú wa wò ní màtá wọn. àwọn kan wá ń jẹsà ní ìsìn oní títò èrí ìlà ti bẹ lọ́wọ́ jama pẹ̀lú gbóntà àṣàyè yìí sẹ́ẹ̀dì kú fún ọmọ. Ànábì sallallahu alaihi wasallam tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ọ̀bà rí ni Zayidu ò ní máa sọ pé táìmù táwọn sí wọ ọ̀sàárì sígbà táwọn ibi kí àṣùbà àpá wọn gbogbo eléyìí akárò ìjà ló sàṣà gàgà sí kíni o tí ń sẹnu àì máa jẹ sàárì máa tọ́ba ti di wípé àlùfájà ọba ti yọ tọ́lùfájà ọba ti yọ pẹ́ àì máa jẹ sàárì máa ṣùgbọ́n yíyọ àlùfájà yìí ṣé ẹ mọ̀ pé tá a bá jọ ń wò tó ká jọ ń wò ládùúgbò wọn kò ní jásìkò kan nǹkan náà ó ní àjọmú pọ̀ ìgbà míì sìn fájú yọ bóyá bíi five twelve láwọn eré àmì ìbàdàn ibòmí five thirty ibòmí five fourteen ibòmí five fifteen kèèjì bá ń lọ pẹ́jẹ́ sàgbé àti twenty o lásìkò tá a wà yìí fájírù tó bá ti e yọ pẹ́rẹ́ ẹ̀sọ́ kò dẹnu ṣùgbọ́n sí ẹ̀rọ pé yíyọ rẹ̀ ọ̀dọ́ papapọ̀ nígbà kankan náà tẹ́nì kan bá wá dé pé èrè àbí táwọn ń gbé táìmù tiẹ̀ sí wọ sàárì àwọn kan sì láǹfààní àti ti jẹ sàárì di bíi ìṣẹ́jú mẹ́ta tàbí mẹ́rin sí táìmù tí wọ́n bá láwọn tẹ̀sà dìgbà náà táìmù lẹ́wọ́ bá máa sọ sí àmọ̀ pé mímọ́lẹ̀ ó ti ti ju bó ti wà lọ́dọ̀ àwọn eléyìí lọ ṣùgbọ́n ká sọ pé kẹ̀kẹ́ tó ń jẹ sàárì lẹ́yìn ìgbà tí àlùfájàrí tó ti yọ ọ̀lẹ́tọ̀ o àì máa jẹ sàárì má tí àlùfájàrí bá ti yọ kí lè rí wa Allah subhanahu wa ta'ala ó sì ká súnmọ́ àwọn obìnrin wa lẹ́tọ̀ fún wa ní àwọn òru Ramadan ó sì ṣe ká máa jẹun tó rọ̀ bá ti wọ̀ nínú Ramadan tí ìgbà tí àbájáde ọyọ ṣùgbọ́n gbà tí ó sọ níbo ló lọ bí méjèèjì sọrí nínú ìbájú وحين لهم ليلة الصيام الرغم إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن المضاء أنكم كنتم تختارون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا wákùnrin wáṣọ́rọ̀ ẹ̀fún àwọn ẹlẹ́tọ̀ọ́ yìí ẹ máa jẹ ẹ máa hátà yàtàbáyé lágùn lọ́kọ́ ìtòlẹ̀ abíyáwó ní lọ́kọ́ ìtòlẹ̀ aṣọ́wà ti tẹ́ẹ̀rì fi ẹni pé àlùfàjà ìdí yọ nígbà tí àyà yẹn sọ kalẹ̀ ìdí báwọn bá ti gbóná wọ́n sì kà nígbà náà lẹ́yìn ọ̀rẹ́ yìí ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá fi nǹkan kankan sí òun náà ní gbóná nínú ìfàjẹ́ ọ̀dá sọ̀ kalẹ̀ kun àyà ni kọ̀sọ̀ kalẹ̀ pẹ̀lú ìbẹ̀rẹ̀ àyà ọlọ́run wa ni àtẹ́ àsùnmẹ́lẹ́dọ̀ yóò àtẹ́jẹ́ o àtẹ́mú o bátìrì rẹ̀ ó ní kí ni o yíyọ fájírù mínà ní fájírù ajẹ́pẹ́pọ̀ nítumọ̀ máa tá a bá sọ pé a máa jẹun a máa mu lẹ́yìn kí ni o lẹ́yìn àlùfájárì níta fi lè dọ́rọ̀ padà fún yín wípé tẹ́ ẹ bá ní tí kù sánmà lẹ́yìn ìgbà tí àlùfájárì ti yọ ẹni ara òru ni ilẹ̀ fi ń jẹun á wà á bí pé ajẹ́pẹ́ tó rùn bá ti wọ̀ á lẹ́tọ̀ọ́ àti sínú náà fọlọ́wọ́n ba tí ó fi ní pé àwòrán pápá yọ wọlé tó bá sì wọlé pé àtikọ́tà kò ṣáì adẹ́pà àlẹ́ ìmẹ́gírínì tó ọ̀rùn bá ti wọ̀ ẹ̀rẹ́ kò sọ́bẹ̀ lórí ìgbàn ajẹ́ wípé ní tí ànábì sọ fún wa ó ní kí ni o ó ní ọ̀rọ̀ ní tí ànábì ṣe àlùsàṣà ìtàṣà àrọ̀ kọ́kùnlá wà fi ìlànà kọ́kùnlá máa tùlùrì àlùfájìrì àìkùbẹ́yìnà tùlùrì àlùfájìrì yíyọ fájìrì yóò yà díẹ̀ òun náà bí máa ń síwọ́ àwọn àfa wa ni kí wá ní parí lórí mas'ala yìí tí ó mú wa mọ̀ pé ah, àfa yìí ó ń sún náà ni àfa yìí oore tí ànábì sọ pé àrùn ah, níbi kámẹ́lì sáré àfa yìí ó rí wọ́n ní kèésì ọ̀rọ̀ tí wọ́n máa ń dágbọ́n ó kálukú tó bá ti wá gbọ́ yẹ́ báyìí lókìdí yọ wá wò wípé nínú nǹkan tẹ́mi èyára sí láyé fún èyára jẹun tó bá yá mi tán mo máa fi wákàtí kan jẹun irú eléyìí yọ bẹ̀rẹ̀ sàárì rẹ̀ láti go láti bí quarter after pátátà kíní ó tọ̀ wà láìsí náà ní í ṣe tọ́tọ́ bá tọ́ bá yára jẹun tán yóò lọ wákàtí kan bí ṣe ń jẹun tiẹ̀ lọ ẹ̀gbọ́n bá wá dé wípé àgbàjáde lọ ní ìsìn níbi twelve after five ó sì máa jẹun tán láàrin ọgbọ̀n ìṣẹ́jú ẹlẹ́kùnbó láàrin kọ́ bẹ̀rẹ̀ ẹ ẹ ẹ ẹ ẹ sàárì tiẹ̀ bóyá kí n fẹ́ kí ni o four four forty kọ́bà yẹn four forty ẹlòmíì ń bẹ gbogbo ní tí èèyàn kò ní twenty minutes lọ kọ́bà yẹn four kí ni o kọ́bà yẹn four fifty ẹlòmíì gbogbo ní tí èèyàn sáré kò ju ìṣẹ́jú mẹ́wàá lọ kọ́bà yẹn go kọ́bà yẹn five ẹlòmíì ìṣẹ́jú márùn ní èèyàn sáré ẹlòmíì ìsáré tá a ti yẹn máa jẹun àgbẹ̀ríkà náà bí gbóhùn gan ni fi máa jẹ yóò kàn kọ́ bọ àtàlẹ́ yóò sì la yóò sì lómi gẹ́ẹ̀kan ni ẹlẹ́kùnkùn kò wọ́n bẹ̀rẹ̀ kọ́ bẹ̀rẹ̀ ní five ten so ọ̀rọ̀ sáà ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọ̀mà ni kì í ṣe pé ọwọ́ àmú àwọn èèyàn ọwọ́ àgbédàjọ kẹ́ni ẹ̀ lórí ọwọ́ àkókò fún ọ lọ́rùn pàṣẹ ẹgbẹ́ kan lẹ́wọ̀n èèyàn lè bẹ̀rẹ̀ jíjẹ sàárì táwọn àjáde sí wákàtí kan tí ó yọ dáìsàn pé ṣe súnà èèyàn sì lè bẹ̀rẹ̀ jíjẹ sàárì tó kù ṣẹ́jú táwọn àjáde ó yọ dáìsàn pé ṣe súnà. Even, ìṣesí ànábì olùlàkiri o sọlá wa tún lẹkọọ sọlá wa lé ohun sì náà ni àwọn sọhábà oní abánibà wa kódà ọwọ́ nù azáwò òdáyìnbá rọ́bì àtọ̀rọ̀dọ̀ wọ́n sọ pé tàṣà àwù wàláwù ẹ ẹ máa rí pé ẹ̀ ń jẹ sàárì ẹ máa sí kíni o ẹ máa rí pé ẹ̀ jẹ sàárì kódà wàláwù lókùnà kódà kọjá wípé ìjẹ́kùn bí oúnjẹ ojú òkè nìkan lọ báyìí tẹ́ẹ̀bì ẹnu tó ń gbé oúnjẹ gangan àmẹ́ríkà ti sọ̀kalẹ̀ sínú ẹ̀ bákan náà àwọn tí ó fàkùn wa nínú oore àti kàsíwájú tọ́pọ̀ tí ò ní jẹ̀mọ́ àtẹ̀wájá mọ́ àmà wa bá wa lọ pẹ̀lú bá gbọ́n kálukú bá ṣe rí ṣùgbọ́n ní ìsìn tá a bá ń sọ fún wa wípé wọ́n kálukú ọ̀rọ̀ yìí máa wò bí bàtà ń fi wàhálà fúnra wa ni ẹ máa sí wọ ní ìsìn ní fourteen sí fifteen after ṣùgbọ́n nǹkan dáa ju tí àbá lè síwọ́ ní twelve after ìlọ dáa ju ṣùgbọ́n ẹlòmíì bẹ kèé mú mi àtàtà bá tó parí oúnjẹ tán ọwọ́ parí oúnjẹ tán ní twelve eh, after five mú mi o mú mi o ó ń lọ sátúlé gba bí wákàtí kan kò sátúlé gba ọmọ ìsìnkú ti gbàsẹ̀ mẹ́wàá kéèyàn sáré mú mi o àhá kápẹ́ ní obìnrin kan wá ẹ̀sẹ̀ ìlú kan sẹ́ńtì méjì kò tí ì sì tó gún mọ́ kí ni o nínú eléyìí ṣùgbọ́n máa wá jẹ́sà àdìdí máa ń tààtì máa jẹ́sà àdìdí bákan náà ń ké fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúgbò ń bẹ tó dápẹ́ àwọn ọ̀mọ́ mú bẹ ọ̀rẹ́ tí a dá wájú ọlọ́run kìí sọ̀rọ̀ kéke ibi kan bẹ tẹ pé tí wọ́n bá ń pẹ àsọ́nùsọ́nù náà náwó bẹ pé ẹgbẹ́ tẹ̀sán àìmọ́ ẹ̀ńtẹ̀ náà yóò wà lẹ́yìn pàtàkì náà pè mọ́sálásì àti ní wọ́n lọ ṣiṣẹ́ lórí rẹ̀ mo sì sọ fún ẹni tọ́jú aṣojú mọ́sálásì lọ́sọ fún àwọn àgbà yín tí àwọn èèyàn bá lọ rè é tẹ̀sán ìlàsìkò ní five thirty wọ́n ń tọ̀sán ní o ọrùn yín sì ń jẹ́ sí torí tí wọ́n gbé àsọ́nùsọ́nù náà náwó tí wọ́n bá ti gbé o tí wọ́n bá ti ní irun ẹ̀jẹ̀ àkàn ẹlẹ́ẹ̀kẹta ti pè yí o ìtawọ̀ èèyàn ṣé rí ń gbà tó di wípé ìmọ̀ ẹ̀sìn tó gòkè sí ìní à ń sọ pé ìlà àkọ́pẹ́ àbí ẹlẹ́ẹ̀kejì ìtawọ̀ èèyàn náà wí pé tí wọ́n bá ti ń kàṣọ́ ọkọ̀ sílẹ̀ lọ àṣùbà ìdókì àjẹsà àyìnbá àṣùmọ̀ ẹ̀tọ́ ẹ̀dínmá ìṣàlá àwọn àgbàdo ẹ̀jọ́ a wà yí padà síbi ọ̀rọ̀ sísínu a wà sí jáwò láàrin méjèèjì pé tí wọ́n bá ń súnmẹ́lẹ̀tọ̀ rẹ̀ lọ́pọ̀ fájú ìbájọ́ máa lọ bóòlù bákan náà èèyàn gbé abọ́dọ́ báyìí fájìrì wá yọmọ lọ ó sì kú díẹ̀ pé lábẹ́ta ó mú mi lé ọgbọ́n ònìyàn máa dá sí wọn. بيقول من الرحمن حول هذه المسائل ندندن ان شاء الله تعالى في الخطب القادمه ان كان في البقيه وصلى الله وسلم على اله وصحبه وسلم تسليما كثيرا الحمد لله الحمد لله الذي تعبدنا بصيام شهر رمضان وجعل التسحر فيه بركة لهذه الأمة وجعل السحور رخصة لهذه الأمة كما سعى ذلك عن النبي صلى الله عليه وسلم أحمد الله وأجلله وأعظمه وأشهد أن لا إله إلا هو شهادة من يرد رحمة ويخاف عقابا وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله بهذا أوصى ربنا سبحانه وتعالى الأول والآخرين ومن أجل هذا تعبدنا بصيام شهر رمضان وقال سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عباد الله واعلموا ان الاقتداء برسول الله صلى الله عليه وسلم ومتابعه منهج رسول الله صلى الله عليه وسلم وسنه رسول الله صلى الله عليه وسلم فوز وبركه لكل فرد من افراد هذه الامه ولكل من تسنى بسنه رسول الله صلى الله عليه وسلم ومن سنه رسول الله صلى الله عليه وسلم انه سن لنا سنه خير في صيام شهر رمضان ألا وهو التسحر وقد كان رسول الله صلى الله عليه وسلم يتسحر ويستحبنا كثيرا على التسحر حتى أثبت في حق السحور بركة عظيمة جسيمة عند الله سبحانه وتعالى جعل في الصحيحين وفي غيرهما من حديث أنس بن مالك رضي الله تعالى عنه وأرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة هذا الحديث قال أهل العلم إن هذه البركة إنما هي بركة أخروية لأن هذا الوقت وقت الإجابة فإن السحور يسبب الاستيقاظ للإنسان في مثل هذا الوقت وهذا كذلك متابعة لسنة رسول الله صلى الله عليه وسلم ومتابعة سنة رسول الله صلى الله عليه وسلم موجبة لكثرة الثواب عند الله سبحانه وتعالى وكذلك هذا السحور إذا استيقظ الإنسان من اجله يسبب له الاستكثار من الذكر يسبب له الاستكثار من الدعاء يسبب له الاستكثار الاستغفار من من التوبة ومما عدا ذلك ممن نتقرب إلى الله سبحانه وتعالى بعض العلم إنما هذه البركة بركة دنيوية لأن من استيقظ للسحور هذا يحمله الا أن يتصدق على من لم يجد ما يتسحر به وقال بعضهم كذلك هذا يسبب التقوي والنشاقة للصائم قال بعضهم هذا حفظ للخلق فإن الصائم إذا جاء وتضرع بالجوع وتحرج بهذا الصوم فإنه قد يسيء إلى الناس وقد ينشئ من عنده معاملة سيئة وقد يعامل الناس معاملة سيئة فإذا تسحر فإن في السحور بركة فهذه البركة تسده عن خلق السيء لذلك قال بعضهم إنما هذه البركة بركة دنيوية وقد رأينا بعض أهل العلم جمعوا بين الأمرين فقالوا وكما تضمنت هذه البركة دنيوية كذلك تضمنت بركة دينية أخروية عباد الله إذا قال صلى الله قال والله لن ندرك جميع أو حقيقة أو لن نستطيع أن نستنبط حقائق جميع حقائق في قول رسول الله صلى الله عليه وسلم كيف لا جاء جاء في المسند من أحمد من حديث أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تصحوا فإن في السحور بركة ولو أن يجرى أحدكم جوعة من ماء فإن الله ملائكته يصلون على المتصفرين بارك الله ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيهما من الذكر العظيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله واعلموا أن النبي صلى الله عليه وسلم لا يتسحر إلا قبيل طلوع الفجر وقد كان رسول الله صلى الله عليه وسلم يؤخر السحور إلى قبيل طلوع الشمس جاء مصداق هذا ودليل هذا من حديث زيد بن ثابت رضي الله تعالى عنهما وارضاهما في في محاورة ومناقشة ومجاوبة بينه وبين أنس بن مالك قال زيد تصحبنا مع رسول الله صلى الله عليه وسلم ثم قام إلى الصلاة فسأل زيدا أنس بن مالك فقال كم بين الأذان والسحور قال قدر خمسين آية وقد كان الصحابة رضوان عليهم يقدرون أوقاتهم للتقرير بعد الافعال او بعد العبادات فلما كان هذا الوقت وقت الذكر ووقت التقرب الى الله سبحانه وتعالى قدره زيد رضي الله تعالى عنه وارضاه بتلاوه آية من الذكر الحكيم على قدر خمسين آية من دون الاستئجار ومن دون ومن دون تأجيل ومن دون تأخير ومن دون قراءة آيات طويلة ولا قصيرة وإنما قصد المتوسط بين الأمرين إذا كان الرسول هكذا كان يفعل قال بعض العلم كل من أراد أن يتسحر له أن يتسحر إلى طلوع الشمس لأن ما يبقى من زوال الليل بعد طلوع الشمس من الليل ليس من النهار وقد احتجوا بما جاء في الصحيحين من حديث عبد الله بن عمر رضي الله تعالى عنه وارضاهما أن الرسول صلى الله عليه وسلم قال لا يمنعن أحدكم لكن هذا في السنن أما في الصحيح لا يمنع أحدكم أداء بلال فإنه يؤذن بليل لا يمنعن أحدكم من طعامه وشرابه أذان بلال فإنه يؤذن بليل حتى تسمع آذان ابن أم مكتوم قال رسول الله صلى الله عليه وسلم هذا الكلام ثم ختم هذا الكلام بقوله فإنه لا يؤذن أي ابن ام مكتوم حتى يقول له أصبحت أصبحت فقالوا إن سواد الليل الباقي برد للشمس إنما من الليل ليس من النهار لكن هذا كلام محجوج بفعل رسول الله صلى الله عليه وسلم وبقول رسول الله صلى الله عليه وسلم وكذلك بأثر حذيفة وهذا الحسب أخذ ابن في بإسناد سعيد حذيفة رضي الله عنه أنه قال تصحبنا ما رسول والله ما نعاه إلا أن الشمس لم تطلع وكذلك من جاء عن طريق سالم مع أبي بكر عندما أمره بلا كلباب حتى تسحر قبل أن حتى تسحر كأنه يشك في طلوع الفجر وكذلك يحتج بما تقدم الطحاوي من أثر أهل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه أنه صلى بالناس يوما صلاة الصبح فقال الآن تبين الخيط الابيض من الخيط الاسود لكن كل هذا ما دل عليه الدليل الثالث انما هو ما عليه رسول الله صلى الله عليه وسلم والا هذا جمع جمهور العلم ان ما بقي من زوال الليل بعد طلوع الشمس انطلقوا من الصارم الثاني إنما هو من النهار لأن رسول الله صلى الله عليه وسلم ما كان يتسحر بعد طلوع الفجر الثاني إذا كتاب الحديث زيد بن ثابت لما قال لما سأله أنس بن مالك كم بين الاداء كم بين الإقامة والسحور فقال خطو خمسين آية لذلك كان رسول الله صلى الله عليه وسلم يستحب أصحابه ألا يمنعن أحدهم أذان بلال فإنه يؤذن إليهم إذا علق رسول الله صلى الله عليه وسلم أذان بلال بالليل فهمنا أننا أن الصلاة ما كان يتسحر إلا قبيل طلوع الفجر حتى جعل رسول الله صلى الله عليه وسلم منتهى التسحر إلى آذان ابن أم مكتوم فهذا دليل ثاني وكذلك أجاب العلم على قول صلى الله عليه وسلم أن ابن أم مكتوم لا يؤذن حتى يقول له أصبحت أصبحت إنما هذا من كلام العرب إذا اقترب أو إذا قرب بفعل شيء فإنه يقول قد اقترب كذا وكذا ما الدليل جاء من كلام ربنا سبحانه وتعالى في بداية المؤمنين مؤمنون قال الله سبحانه في بداية الأنبياء أعوذ بالله من الشيطان الرجيم اقترب الساعة الله سبحانه وتعالى قال اقتربت الساعة ولما قال اقتربت الساعة هل قامت هذه الساعة حتى يومنا هذا فإذا اقترب الإنسان من شيء عند العرب يقول العرب كأنه قد دخل فيه لذلك قال صلى الله عليه مكتوم أصبحت أصبحت معناه بمعنى قاربت الصبح أذن في الناس قاربت الصبح أذن في الناس بارك الله لي ولكم ونسأل الله تعالى جدا وإياكم ممن يستمعون القول ويتبعون أحسنه عباد الله تسحروا كما تسحر رسول الله صلى الله عليه وسلم ولا تسحروا إلا أن تمسكوا عن التسحر مع قبيل طلوع الفجر الصادق الثاني هذا سنة رسول الله صلى الله عليه وسلم ومن اقتدى بالرسول صلى الله عليه وسلم ومن تسنى بالسنة صلى الله عليه وسلم فهو على خير كبير وهو على ببركة عظيمة كما قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة اللهم ربنا أعز لسمو المسلمين اللهم ربنا أعز لسمو المسلمين اللهم ربنا أعز لسمو المسلمين ودمر أعداءك أعداء الدين اللهم دمر أعداءك أعداء الدين من اليهود والنصارى الكفر الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقتلون أولياءك اللهم ربنا انتقم لعبادنا المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان الأركان اللهم ربنا انصر مجاهدا في سبيل في سبيل حقا في سائر الأوطان اللهم ربنا سألناك سابقا أن تبلغنا رمضان وقد بلغتنا رمضان اللهم أرنا نهاية هذا الشهر اللهم وفقنا بصيام هذا الشهر إيمانا واحتسابا ووفقنا بكاملة القدر إيمانا واحتسابا اللهم اغفر لنا ما تقدم من ذنوبنا وما تأخر يا أرحم الراحمين اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا وفقنا بهذا الصوم اللهم اجعلنا من واغفر لهم ومن إليه هذا الشاب يا أجود الأجودين ويا أرحم الراحمين عباد الله واعلم أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأت بنفسي وتبدأ من الكذب وتبدأ بكم قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم